Matiu oríwọ kẹsà Jesus kà wọkọ̀ bá dáṣí ìdálé ẹ̀rí rẹ̀ gbàrí ajarun káwọ́. Ìrẹ́yẹ bọ̀bọ̀ kà gbé arọ tí ó nànà ṣùpò gbẹ́hùn. Jesus kà rí bírí ìpẹ̀rọ̀fà àti nító ó kà gbígbọ́ nọ̀kẹ̀rẹ̀ àrọ̀wé. Má dá ẹ̀dàn ọ̀tún mi, àmú ẹ̀rẹ̀rẹ̀ dìde jẹ́. ohun agha ọkụkọ na-esi bọbọ gbagigbe agha oniyewe wuna fọsi oise jizọs ka ma hụrụ cha wina o ka agigbe agha nìkọ́rẹ́ ṣe ti àwọn agbárò òrò burúkú ń awé sí i ti ugbókọ́rẹ́ yájú sí i ti A amú ẹ̀rẹ̀rẹ̀ dèdè jẹ́ wẹ́rẹ̀ di agbàgín kóró di orìn. mowajedi agha ma kẹrin gin ọtán ọlọkẹrin nẹ aṣẹ ní ẹyẹ tí ó gbà mú ẹrẹdìdì jì. ohun ò bá gbígbé ọ̀nà kẹrin arọ rẹ. kúrò gbé ùpò rẹ dúró lí. ọ̀nà kẹrin rẹ kà kúrò bá rẹ̀ rẹ̀ lọ́líro tí ìráhà rẹ̀ gbà rí ẹ̀rú kà bá a ń kà yìí rí oríṣẹ́. Jehovah mú àṣẹ iwe gbẹ́ ìrẹ́yé. Jisọs kàkúrú wẹ̀rẹ̀. Bírí wo winá rẹ̀ gbárè. Ó kà rí ọ̀gbìn wọn rí ọkà tápẹ̀ wọn Matthew. Yóò ṣí kálẹ̀ sí ulí uṣẹ́ro. Ó kà gbígbẹ. Lèlè mi. Matthew kà kúrò gbà lèlè. Ìra ti Jesus bí a lèlè rógbà wọn jẹun ní ìlọ́lí Matthew àghan ọ̀gbìn orígho gidi jẹ bírí àghan ti èèwọ̀ ọ̀run ní ebírẹ́yé káàwá àgbà bíró síkálẹ̀ ní mẹ́jẹ̀. fàrẹ̀sì bọ̀bọ̀ kà ní èyíwé àákà bí ọ̀lẹ̀lẹ̀rọ̀ rọ̀. nìkọ́ ẹ ṣe tí ọkọ́nẹ́kọ́ gbádùn ọ̀gbìn wọ̀nyí wo rírẹ́yé tè wọ̀run ní ejúrẹ́yé bá jẹun sí i. tí Jesus gbàgbọ́ oorun tàǹgì ó kà gí gbẹ́ àhàn ìrẹ́yẹ ti ara ni eka bírọ̀ ẹ wo kẹ̀kẹ́rẹ̀ ahàn ti ubodàn refẹ́ ẹ wo rera fẹ́ àlẹ̀ ohun ti èyíwé jẹ́ ní ìwé fífẹ́ mẹ́fẹ́ ọ̀sẹ̀ ti ẹran kẹ̀níkẹ̀ àníná ṣíṣe ohun mo fẹ́ tẹ̀rí mẹ́wàá gbà wá pé ahàn tìrẹ́yẹ ká mú ọ̀rọ̀ gbẹ́ kẹ̀níkẹ̀ ahàn ti èwọ̀n ní èjú ìrẹ́yẹ ara ọlẹlì John ọgbọmi káàbùrù Jesus wá àáká bí ìrọ̀. nìkọ́rìṣì ti ẹnẹ bírí àrùn fárísì gbàkáfì wíra ráwìra ti àwọn lèlè rẹ gbàkáfì sí. Jesus kà gín. dị aharo gị agha ejojiti ụwa ní uge abitan wá sípò ní ní láti ọkọ̀ abitan gbà pé bírí àwọn wí wẹ̀rẹ̀ enemi ghawere keniken irawa ti agbagba ọkọ abitankuri egbele meji agha ira eren agha wa fe ene ọ̀nà tí ó wá gbà àwẹ́ aṣọ titan bàtà ní aṣọ ríro ó má ṣe wẹ́rẹ̀ ìdání titan rẹ̀ wá dàtúlẹ̀ rẹ̀ aṣọ rírowe gbàgbẹ́ni wẹ́rẹ̀ kẹrẹ̀ a rí oníyé tí ó wá dà ẹ̀mọ́ gíágíá ní iná ìṣágo àrọ̀ ríro. o má ṣe wẹ́rẹ̀ ẹmọ wíwá fọ́ àrọ̀ rìn gbẹ́ ẹmọ bírí àrọ̀ dédé gbàdà ohun tí ó bàjẹ́. yínyìn àrọ̀ titan rákádà ẹmọ gíángíá ni dí méjì dédé gbà ní míwí náà kẹrẹrẹ. níra tí Jesus gbà ń fọ̀fọ̀ ìwé gbára olórí ijó ọ̀kan kàbúrú wá. Bàṣídà kún ní ọgbájúro ó kà gín. ọ̀tọ́ mi ònòbìnrin kú gbogbo wé kẹ́níkẹ́ wá gbé ẹ̀wọ́ rẹ̀ léwu ó wá sẹ́yí. òun Jesus gbá kóró gbá lèlè ara lèlèrò kẹrẹ kàbírò rè onóbìnrin ọkà tí òjò bù ọ̀dán èjìlélẹ́gbá ká wá ní ẹ̀yìn Jesus pàmò ẹwọ́ tó ẹ̀wúro. E ó kàgbà iná gín. ó má ṣe ti múgbànínímú ẹwọ́ tó aṣọ ro nàkàn ara wa ni mí. Jesus kà yéjú dẹ̀ ó kà rí i. máa dá ẹ̀dàn ọ̀tán mi olùbìnrin ìgbọ̀nrànfọ̀ rẹ̀ dùn ẹyìn rẹ̀. ní ìrẹ́rẹ̀ gègé àràkà ni olùbìnrin wé. òun Jesus gbà wọ̀ iná ní olórí jù rẹ̀ ìra tí ó gbà rí àwọn kẹrin tó wá ní bo okú rẹ̀ bíríú rògbò tó sọkú ó kà gí. Agha dede lẹ̀fù, ọ̀mẹ́tí olóbìnrin wé èkú di osùn. Àágbàwúná gbà Jesus dìtẹ̀, ìra ti àgbà rẹ̀ gbalẹ̀fù kúrò gẹ́gẹ́. Jesus kà wọ̀ abẹ́tẹ̀ ti ọ̀màwé la gbà dá wọn wọ́n ní ọ̀màwé kà sẹ́yìn. ìyẹn ìwé kàyàyà gba òbodede ní àjàrẹ̀. Jisọs kà kúrú wẹ̀rẹ̀ bírímọ wúná ọgbà rẹ̀ gbárè ẹ̀kẹ̀rẹ̀ afọ́jú méjì kà wúná ọgbà lèlé a ń wu gbàgí. Jisọs gba wọ̀ ẹ́ kúrò ẹ̀kẹ̀rẹ̀ afọ́jú méjì rábà aghakpenwu ọ̀rànfọ̀ gị nwere miche eyiwe aghakaje ii òun Jisọs gbá mú ẹwọ́ tó eju ọ̀ra ó kà gí. di ụgha were ejubiri aghakpenwu ọ̀rànfọ̀. gègé eju ọ̀ra kà fúnà Jisọs kà jọlọ kẹmọ gbára. àwọn máa gín èyí wẹgbẹ́ oníyé kí oníyé. Kenike ákàrè gba ìyàyà ìyẹn wé gba ubodede ní àjàrìn. biri ẹ̀kẹrẹ ńhárẹ̀ wúná kúrúwẹ̀rẹ̀ ìrẹ́yìn bọ̀bọ̀ kà ti lé rẹ̀ lẹ̀fún kúrò ara ro kúrò gègé ọ̀nà kẹrin ka kà fọ̀ Ene enayeteri urueju eyiweri ní Israel. kẹ̀níkẹ̀ àrin Farisí kà gín. olórí méṣù hàn ìrémúnigbẹ́ tùmúbàdé alẹ̀ fún kúrínú yẹ́yẹ́. ohun Jesus gbara rẹ̀ ní àjà bírí ìgùrè rárẹ̀ dèdè. ó kà kọ́ ara ní ulí gbogbo àjọ bíríùsì ara. ó kà wòwò ìyẹn re ti ẹ̀rì oye ọ̀ràn. ó kà dùn ọlọ́kùnràn kẹ́nẹ́kú eju tó sà tí ó gbà rí ń ròrò rárẹ̀ ẹ̀dàn kan bírí aníná gbe ara tèrí ẹ̀dàn ara èètò alẹ̀ ara èèné òtì oko ọ̀jẹ̀ tó yíyin kenike agha ọchụche eye tori ere be oloko ojewe dị ụra agha ọchụche mire wa gbawa ko oje agha rewoli.